ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملون وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما إن الله هو الرزاق ذو القوة المتين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وكل من تمسك بسنته وعمل بها إلى يوم القيامة adúgbò fún ọlọ́run ọba ọba ọlọ́run tí ó ṣó ẹ̀mí rẹ̀ di àkókò tí a wà yìí ọlọ́run ọba náà la fún ní ọpẹ́ òun náà la fún ní ẹ̀yìn gbogbo ohun ṣe fún wa lóore lẹ́yìn tí lórí rẹ̀ àwọn orin náà ọlọ́wọ́n bá bá alá àbẹ̀wò mọ́jà fẹ́yìntì sunkún ọkàn bẹ́ẹ̀ bó ṣe rò kó ṣe àwọn oore yìí fún wa tó àwọn bẹ̀ ọlọ́wọ́n bá jẹ́kẹ́mi àwọn oore yìí náà kó wá gùn ju àwa yìí náà lọ oore ni fún mùsùlùmí bẹ́ẹ̀ àkí ọlọ́run wọ́n dá wọn ṣe rẹ̀ dúró lára wa o àwọn tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ tí ó péye fáṣíwájú wa nabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi yìí náà lójú ohun tí ń yé ayé fún wa anabi yìí náà lójú ohun tí ń yé alkiyama fún wa bẹ́ẹ̀ bá fẹ́ ti ayé lórí alkiyama anabi yìí náà ni ó pè wá sákìyèsí ẹ̀ wàhálà dáná bí ṣe lórí wa ó pọ̀ ìdààmú rẹ̀ tó ṣe kalẹ̀ tẹ́mi rẹ̀ wá jẹ́ ń bẹ̀ lónìí ọlọ́wọ́n bá aniwu dali bi san anabi wa muhammad san tó tayọ ìmọ̀ ṣe salatu ìmọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ àlékún ìkẹ́ àlékún ìkẹ́ tá a mọ̀ tọrọ ọlọ́run bá wa ṣe fún un ọlọ́run bá ti ṣe fún wa muhammad gbogbo àwọn sọ̀hábà ní ọjọ́ ṣe wàhálà lákòókò ni táwọn ò sí láyé mọ́ tí wọ́n fara gba ọta lọ́tún lọ́sìn látàrí kẹ́sìn islam lè mọ́ jẹ́sìn islam lọ láyéláyé. Láyé kò rọrùn ẹni wá ṣojú rẹ̀ ńgbà náà òun ni ó mà àwọn sábẹ́ yìí ọlọ́run àlékún ìkẹ́ rẹ̀ àánú rẹ̀ ìgẹ̀ rẹ̀ ọlọ́run bá wọn ṣe fún wọn tayataya tọmọtọmọ tẹbítẹbí ọlọ́run sábà wọn ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wọn fi á gbogbo àwọn òkú tiwa náà tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n sí láyé máa láwọn òbí ẹni kọ̀ọ̀kan wa ni láwọn afá wa ni láwọn ọ̀gá wa ni láwọn ọmọ ni láwọn aya ni ọlọ́run jẹ́ kálkì àwọn yẹn wá. ládàáyẹn rí àwọn bàbá wa tó jẹ́ pé gbogbo ìmọ̀ tẹ́nì kọ̀ọ̀kan wa ń pọ̀ lónìí náà kò ṣẹ̀yìn wọn. àwọn ni wọ́n lọ́gi kalẹ̀ ni gbogbo wa fi ń lọ dibi pé èso ti ń bẹ́ńbẹ́ ìwọ́ wọ ọbẹ̀ ó mú tiẹ̀ ó jẹ́ ẹ̀ àwọn bàbá yìí náà wọ́n ṣe tiwọn náà kalẹ̀ nítorí tọ́lọ́hún ni ọlọ́run bá jẹ́ kálkì àmọ́ yẹ wọn àwọn bàbá wa fadilati Sheikh al-marhum Shitu Thani rahimahullah àwọn bàbá wa fadilati Sheikh Ahmad al-Fati Shitu Thani rahimahullah àwọn bàbá wa Ahmad al-Fati Elegbede àfihàn bàbá yìí fi kárí gbogbo àwọn òkú tí wọ́n jẹ́ àwọn afáwa tí wọ́n jẹ́ àwọn ọ̀gá wa tí wọ́n ti kọjá sálkìyàmà lọ́yìn jẹ́ kálkìyàmà yẹ gbogbo wọn wọ́n ṣe wàhálà púpọ̀ fẹ́sìn Islam ọlọ́run jẹ́ oúnjẹ rere ọlọ́run lára àwọn bàbá tá a lè gbàgbé òun náà làwọn bàbá wa lọ́mọ lè gbàgbé ni àwọn bàbá wa tí wọ́n náwó ẹ̀sìn fi kún tí wọ́n tún fi lé àwọn ọmọ lọ́wọ́ ohun tí wọn náà bá ń ṣe lónìí náà ni ó tẹra mọ́ òun kó ti fi lé àwọn ọmọ rẹ lọ́wọ́ tó o bá ti lọ òun náà ni mo ṣe lẹ́yìn rẹ̀ àwọn bàbá wa sẹ́wù zakari kọ́ ṣe ọlọ́njẹ kálkìyà mọ̀ yẹ wọn gbọ́n òkú ìdílé wọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n ti kọjá síwájú ọlọ́run ọlọ́run bá wọn ṣe kún sinmi fún wọn gbogbo yìí tá à ń ṣe yìí náà ládàá rẹ̀ yóò mọ̀ bá wọn àdéhùn ọlọ́run bá aláàní ọlọ́run máhànà ládàá yìí fún wọn lálkìyàmà àwa kí gbogbo wọn tí wọ́n kù fún wa láyé láwọn òbí wa láwọn ọ̀gá wa láwọn afá wa ẹ̀mí gígùn àlàáfíà ara ìfọ̀kànbalẹ̀ ọlọ́run mọ́sá bá wa ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wọn bẹ́ẹ̀ látòrí àwọn bàbá pòfẹ́sọ̀ wa àwọn dọ́kítọ́rù wa bàbá wa ní mudiru al-markaz fadilati sheikh abdulhamid shitu thani alawo hafidhahullah ọlọ́run bá wa kún bàbá ọlọ́run bá wa pẹ̀lú yín ọlọ́run bá wa lákèésí yín bóyí tẹ́ ṣe yìí náà tẹ́fí ń tàn wọ́n lẹ́sìn islam ìdílé tí inú oníṣòkun tọmọtọmọ tẹbí tara ẹ sì wá bá níbi tó ti lẹ́sàn láyà tí ní gbangba kìyàmà àwa kí àwọn olóòtú wa àwọn mùsírìfù wa gbà tí wọ́n darí wa ní iléeṣẹ́ Sunna TV tí gbogbo wa náà ti mà ẹni àdúrà ni wọ́n bá a ṣe yóò bá wọn bá a ṣe yóò mọ bá wọn iṣẹ́ tí Ọlọ́run fi rán ní kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ tẹ́yìn fi mọ́ toró eléyìí tí ìjẹ́ omẹ́hẹ Ọlọ́run máa fi rán yàn ni àwọn bàbá wa Dr. Abdulrahim Shittu Thani Ọlọ́run bá wa kún yín o Ọlọ́run bá wa pẹ̀lú yín o àánú ọlọ́run títí ń bẹ pẹ̀lú yín èké ọlọ́run ìfọkànbalẹ̀ ọlọ́mọba lékun rẹ̀ fún yín látòrí fi kárí gbogbo àwọn àwọn afáwa tí wọ́n wá sórí iléeṣẹ́ Sunna TV tí wọ́n ń jíṣẹ́ ọlọ́run lọ́sàn-án lóru ọlọ́mọba wa san wọn lẹ́sàn-án lóore gbogbo àwa náà tá a sì wá ń bẹ láyé wa níbùdó wa lábúlé wa láyé wa tá à ń jẹ́ṣẹ́ ọlọ́run ọlọ́run kó gbani ìbádàfẹ́ nìkọ̀ọ̀kan wa ọlọ́run jẹ́ ajẹ́pẹ́ ọlọ́run jẹ́ ajẹ́ jìnnà káwá bá níbi tó ti lérè inṣáàlá àwa kí àwọn tí ọlọ́run ránṣẹ́ tó jẹ́ pé gbogbo ntọ́lọ́run bò wọ́n wọ́n ń lẹ sí ojú ọ̀nà tí ọlọ́run bá pàtàkì jùlọ níléeṣẹ́ Sunna TV yìí a ọlọ́run bá ọba aláàlú lè sẹ́yìn lẹ́sàn olóore èyí sáwà o ọba jẹ́ pàwà ní bá abáṣe níbi táṣe dé yóò rẹ̀ wá àwọn wa Alhaji Abdulrazak Sefu Zaka ọlọ́run bá wa kún yín àánú rẹ̀ lára yín ẹ̀yin náà ti máa rí èèyàn yìí bọ́dọ̀ ń ṣòwò kó bá náà bí ṣòwò kó pàdánù látòrí fìdórí àwọn alhaji wa Yakub àwọn alhaji wa Musa ògùn wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ akẹ́ni kọ̀ọ̀kan wọn àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run títí ń bẹ pẹ̀lú yín ọlọ́run ní yọwọ́ rẹ̀ lára yín ọlọ́run títí kọ́ yín mọ̀ ṣe kò ní padà lẹ́yìn yín bákan náà àwa kí gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n ń darí iléeṣẹ́ Sunna TV yìí náà ọlọ́run bá ọba aláà ní mọ̀ sẹ́yìn lẹ́sàn ọlọ́run bá wọn sẹ́yìn lẹ́sàn lóore o wọn ọkùnrin bẹ́ẹ̀ akí wọn obìnrin bẹ́ẹ̀ akí wọn àná ọlọ́run yóò máa bẹ pẹ̀lú wọn yín wọn kí gbogbo yín bàbá àtìyẹ ti ń gbọ́ wa nílé lóko lájò ní gbogbo ayé ó kẹ́lí mọ́ bẹ́ẹ̀ akẹ́ni kọ̀ọ̀kan yín o ọlọ́run fún wa láyè láàfi gbọ́ tọ́lọ́run ọlọ́run gbọ́ tiwa náà yóò fẹ́ wa gbogbo yìí tá ń ṣe yìí náà á bá níbi tó ti lérè láyé àti ní gbangba kìyàmà ọlá ìjẹ́ kan ṣoṣo ọlọ́run akíra wọlé kan sí pé assalamu alaikum wa rahmatulahi wa barakatu. èyí tá a pèrè wa padà ṣàkíyèsí lórí rẹ̀ lónìí náà yóò máa dá lórí ìní ìgbàgbọ́ táwọn wò yìí sí ọlọ́run yìí ìnígbàgbọ́ yìí a máa lékún ìnígbàgbọ́ yìí ni a sì máa dínkù ẹ̀mí rẹ gbọ́dọ̀ mọ́ lára a gbọ́dọ̀ mọ́ nínú ẹ̀sìn wọn tá ń ṣe nínú irun wa gbọ́dọ̀ mọ́ nínú ààwẹ̀ wa gbọ́dọ̀ mọ́ nínú náfìlà wa gbọ́dọ̀ mọ́ nínú ìjẹ́ ọ̀kan ṣoṣo lọ́dọ̀ Ọlọ́run gbọ́dọ̀ mọ́ làwọn afáfin yìí wáyé pé mímú sàlámàtì làákìdá allati qarraraha ahlus sunna wal jamaa wa khalafa fiha ghayruhum nínú àwọn nǹkan kan tó jẹ́ pé gbogbo àwọn alùsùnà táwọn ju ojú sẹ́ńlẹ̀ fún táwọn nìkan ń bẹ tí wọ́n ní rárá o èyí táwọn alùsùnà wal jamaa sọ yìí àwọn tako òun náà ni ipe ìnígbàgbọ́ ìmọ̀ lékún lọ́dọ̀ alùsùnà wal jamaa al-iman biziyada del hasanat wa itiyani ta'at bẹ́ẹ̀ yẹn máa ń sin ọlọ́run ìnígbàgbọ́ a máa lékún tẹ́yìn bá ti ń tẹ̀lé òfin ọlọ́run ti ń tẹ̀lé súnà ànábì wa muhammad bẹ́ẹ̀ yẹn máa ń ṣe dáadáa ní pọ̀ ní dáadáa ní pọ̀ ní dáadáa ìnígbàgbọ́ rẹ̀ a máa lékún ìwọ náà mọ̀ ó mọ̀ nínú ara ó mọ̀ nínú ara àmọ́ àwọn ẹnìkan takò wọ́n ní nígbàgbọ́ ojú kan náà níbẹ̀ kì í lékún kì í sì dínkù bẹ́ẹ̀ yẹn bá sì ronú làákàyè yóò rò yìí pé yóò mọ̀ pé kíní yìí máa lékún ìsì máa dínkù bákan náà ìnígbàgbọ́ ìmọ̀ dínkù alìmọ́ni yankus bilmasiya bẹ́yàn bá ti ń ṣe ọlọ́wọ́n ọba ọba aláàjù ìnígbàgbọ́ mọ́ dínkù lóòótọ́ òun kírun àmọ́ mukumu pọ̀ òun gbàwẹ̀ ìmukumu pọ̀ ó lọ sí hájì ìmukumu pọ̀ pẹ̀lú ẹni tí ń yẹnẹ́ fílà tí ń gbàwẹ̀ tí sì jẹ́ pé ó tún ṣe hájì pẹ̀lú ẹ̀ kò lè jọra wọn ni wọ́n fi sọ pé ká sọ̀rọ̀ nípa àwọn ayé alukur'ani tó sọ̀rọ̀ nípa ìlékún ìnígbàgbọ́ nínú alukur'ani Karim gbogbo ẹ̀yàn ọmọ yàrá nínú ẹ̀sìn Islam ọlọ́run bá ọba Allah subhanahu wa ta'ala ó sọ̀rọ̀ tó pọ̀ níbi kí ìnígbàgbọ́ èèyàn ìmánì èèyàn kó lékún ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ púpọ̀ nínú alukur'ani Karim táwọn náà bá fi ojú nù wò lára àwọn àyà mélòó tá a kà fúnra wa ikani iti ọlọ́run bá bá Allah subhanahu wa ta'ala ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ba'du billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim innamal mu'minun alladhina idha dhukira allah wajilat qulubuhum wa idha tuliyat alayhim ayatuhu zadatuhum imana wa ala rabbihim yatawakkalun in bẹ nínú suratul anfal aya ẹlẹ́ẹ̀kejì ayẹ̀ ní jẹ́ oyé wa pé àṣẹ ìnígbàgbọ́ a máa lékún innamal mu'minun àwọn tí wọ́n gbọ́ ọlọ́run bọ́ bá aláàgbọ́ àti mọ̀ wọ́n aláàwẹ̀ ni zaka ni hajj ni àwẹ̀ ni ìkan ṣoṣo lọ́lọ́run nínú ẹ̀mí rẹ̀ lọ́kàn rẹ̀ irúfẹ́ àwọn eléyìí tí wọ́n tún ṣe dáadáa idha tí wọ́n bá ṣe ìrántí ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ wọn lọ́dọ̀ wọn wajilat qulubuhum ọkàn wọn á mì títítítì. wa idha tuliyat alayhim ayatuhum tí wọ́n bá tún bẹ̀rẹ̀ sí ni máa káyọ̀ ọlọ́run alukur'an lọ́dọ̀ wọn lọ́dọ̀ wọn pọ́lọ́run sọ báyìí nípa ọ̀rọ̀ sánmà ọlọ́run sọ báyìí nípa ọ̀rọ̀ ọlẹ̀ ọlọ́run sọ báyìí nípa ọ̀rọ̀ àlìjẹ́nà ọlọ́run sọ báyìí nípa ọ̀rọ̀ ọ̀nà ọlọ́run sọ báyìí níbi àwọn ìdá tó dáa lọ́lọ́kan ọ̀jọ̀kan lọ́lọ́kan ọ̀jọ̀kan láwọn àmì ọlọ́run láyé àwọn ọlọ́run tí wọ́n bá ń gbọ́ báyìí zadatuhum imana àyà ni máa jẹ́ kí ìnígbàgbọ́ wọn kó lékún sọ́dọ̀ ọlọ́run lẹ́ẹ̀kan náà pé ah ṣé ọ̀nà tó ló tún sọ eléyìí náà kábíyèsí ọlọ́run ìnígbàgbọ́ wọn lékún látara àyà tí wọ́n kà fún wọn yìí ìbẹ̀rù ọlọ́run a tún ga sí níbi tí wọ́n ti kà fún wọn níbi àyà yìí wa ala rabbihim yatawakkalun àwọn àdìbí pé ah ọlọ́run ọba yìí náà ni ká lè gbọ́kàn lé ká lè fẹ̀yìntì a gbọ́dọ̀ fẹ̀yìntì nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run ọba àlá àyà yìí ni sọ fún wa yìí pé àṣẹ nígbàgbọ́ a máa lékún ìnígbàgbọ́ a máa ṣe kíni a máa lékún gbogbo ẹni tó bá yẹ kó ń kàlù Kùránì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ká fúnra wa lápèjúwe o lọ sí tẹ̀fsìrì nísìn nínú Ramadan tó kọjá yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní tuwáyà débi tí wọ́n tuwáyà dé ìwọ náà ò omijé ó bẹ̀rẹ̀ sí ni máa dà lójú rẹ ọkàn rẹ yóò tán sára àyà tí wọ́n tú ni kí ni ń jẹ́ bẹ́ẹ̀ àyà tí wọ́n ka ni ló jẹ́ kí ìnígbàgbọ́ rẹ kó mọ̀ ṣe kí ni kó mọ̀ lékúnlẹ̀ kan náà wọ́n rí i pé ah àṣebi tá a tó kù sí ni àṣebi tá a tó kù sí ni àṣebi tó lọ́hún sọ mí yìí ni àṣetí èèyàn bá ṣe eléyìí àti ẹ̀san báyìí ní bẹ fún eléyìí tá à ṣe Allahu Akbar láti ibẹ̀ lọ ìnígbàgbọ́ tiẹ̀ náà yóò mọ̀ ṣe kí ni yóò mọ̀ lékún ara arú wọn lọ́lọ́run bá wọn sọ̀rọ̀ nípa àyà yìí bẹ́ẹ̀ bá ń gbọ́rọ̀ ọlọ́run gbà míì tí ń gbọ́ alukur'an nígbà mi a máa fa kí ìnígbàgbọ́ rẹ̀ kó máa lékún yóò gbọ́ lọ́hùn yé yóò sá fún ọlọ́hun yóò mọ̀ pé ìlérí tọ́lọ́hun ṣe yìí a ẹ̀yẹn gbọ́dọ̀ jìnnà sí alukawa ní tọ́lọ́hun ṣe síbi abẹ́yẹn bá lè ṣe é yóò gbẹ̀sẹ̀ rẹ̀ yóò gbẹ̀sẹ̀ rẹ̀ lálùkìyàmà ìnígbàgbọ́ rẹ̀ yóò máa lékún láti ibẹ̀ lọ. àyà kanu ti yẹ sábàbí wípé àṣẹ nígbàgbọ́ a máa ṣe kíni a máa lékún. àyà mi tún sọ fún wa ó ní. Ni وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون إن بعد ما بس سورة ميكا لنبع من فاوة سابعة نبي محمد صلى الله عليه وسلم ترون ما سوى فمنهم من يقول أمرني ننوان بامين nígbà náà tí mo sọ yìí pé àyíkùn dàdẹ́tù hàdí ìmọ̀ àyà tó sọ̀kalẹ̀ yìí ta ni nínú yín tá lè rí ó tara àyà yìí tí nígbàgbọ́ rẹ̀ lékún tí bẹ̀rù ọlọ́run rẹ̀ ó lékún tí ìsáfọ́ ọlọ́run rẹ̀ ó lékún ìmọ̀ ṣe dáadáa rẹ̀ fi súnmọ́ ọlọ́run ó lékún ìtẹramọ́ ìjọsìn Islam ìtẹramọ́ ìjọsìn rẹ̀ ó lékún ìtẹ̀lé ọlọ́run ọba rẹ̀ ó lékún wọn tún mọ̀ bíra wọn bẹ́ẹ̀ fa amẹ́lẹ́rì náà àmọ́nu àwọn tí wọ́n gbọ́ ọlọ́run wọn gbọ́ wọn mọ̀ sọ fazadatuhum imana ìnígbàgbọ́ wọn mọ̀ wá lékún gbà náà wọn hum yastabshirun wọn máa wá fúnra wọn ní ìròdùn pé a kú oríire o ọlọ́run tó sọ báyìí o ọlọ́run tó sọ báyìí o ẹ̀jẹ̀ àtún tẹ̀ra mẹ́sìn yìí o ẹ̀jẹ̀ àtẹ̀ra mọ́ ìbádà yìí o ẹ̀jẹ̀ àtẹ̀ra mọ́ ogun jíjà yìí o ẹ̀jẹ̀ àtẹ̀ra mọ́ wàhálà báwo láti ṣe gbà tá al-iman yazidu bit-ta'a wa yanqusu bil-ma'siyah ìmánì wa máa ń lékún ẹ̀rí táwọn nìkan yóò máa ń lékún níbi tẹ̀lé ọlọ́run tẹ̀lé ọlọ́run wa yanqusu bil-ma'siyah abẹ́ báyìí yẹn bá ti di pé púpọ̀ lẹ́sẹ̀ ìnígbàgbọ́ rẹ̀ yóò máa dẹ́sán lọlẹ̀ báyìí yóò máa dẹ́sán lẹ̀ àmọ́ pé ní mùmínì o àmọ́ pé lẹ́lẹ́sìn Islam o àmọ́ ìnígbàgbọ́ rẹ̀ ò ní kolẹ̀ kò ní tólẹ̀ dáadáa nítorí ẹ̀ṣẹ̀ ti pọ̀ gbogbo àwa tá a mú mú mu tá a jẹjẹ kúṣe tá a ń ṣiṣẹ́ táàrin nìkún ni lóòótọ́ mùmíní ni wá o àmọ́ ìnígbàgbọ́ wa yóò mọ̀ dínkù látara àwọn ẹ̀ṣẹ̀ ń dá ni àmọ́ bá a bá ń gbọ́rọ̀ ọlọ́run tá ń gbọ́n tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam sọ ẹ rí i pé tá a bá jókòó tì tá ń gbọ́ yé ìnígbàgbọ́ yóò mọ̀ ṣe kí ni yóò mọ̀ lékún níbi ìtẹ̀lé ọlọ́run yóò mọ̀ lékún níbi náfìlà yóò mọ̀ lékún níbi àwẹ̀ yóò mọ̀ lékún níbi iṣẹ́ àwọn olóore bàbá yìí ti ń ṣe irú àwọn eléyìí ẹ rí i pé ìnígbàgbọ́ ayé ó ṣe kínní yóò mọ lékún ni gbogbo èèyàn wọn yá wa nínú ẹ̀sìn Islam ìnígbàgbọ́ tá ń wò yìí tí gbogbo wọn ń wò yìí anabi yóò yọ yìí pé al-iman bidun wa situn aw bidun wa sab'una shu'ba nígbàgbọ́ pín anabi nígbà míì ìnígbàgbọ́ ó lé ní ọgọ́ta ọgọ́ta ó lé ní àbí ká sọ pé ìpín rẹ̀ ó wọ àádọ́rin ó lé àlẹ́ yìí ti fi gajù jù nígbàgbọ́ kọ́ọ̀lù ilẹ̀ ẹ̀hẹ̀ illallah òun ni gbọ́dọ̀ wípé kò sí ọba mi kan mọ́ àyàfi ọlọ́run ọba bá a bá sì ti a rí ọlọ́run ọba ìwọ́n lè mọ̀ wòye pé la ilaha illallah ṣé kẹ́lìmọ̀ la ilaha illallah ibi tí nígbàgbọ́ parí sí nìyẹn bẹ́ẹ̀ ni o bí la ilaha illallah ò bá ti lè wó gbogbo ohun tó ń bẹ nísàlẹ̀ rẹ̀ tí ń bẹ lẹ́yìn rẹ̀ owó nu. alákọ̀ọ́kọ́ ìnígbàgbọ́ tó yẹ kí wọ́n bá lọ́kàn èmi àti ẹ òun náà ní pọ́nà wọn bá ò pé méjì àìpé méjì ọlọ́run yìí náà jẹ́ ń bẹ lórí ẹ̀mí wa bẹ́ẹ̀ ọlọ́run gbọ́dọ̀ pé méjì lọ́kàn èèyàn àdéhùn ni ó bá ṣe pé ọlọ́run èèyàn kan ṣoṣo ni kò ní pa nǹkan mí papọ̀ mọ́ ọlọ́run ìnígbàgbọ́ rẹ̀ yóò dùn sám èyí wọn náà ló jẹ́ àkóbá fún wọn lọ́jọ́ ti tòní ara àwọn èèyàn tí wọ́n mọ̀ kírun àmọ́ la ilaha illallah òye kò fẹsẹ̀ múlẹ̀ lọ́dọ̀ wọn ibi tó sì jẹ́ pé nígbàgbọ́ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nu bó bá sì lewó ń bẹ̀ èyí tó kù owó nu wà èyí ti fi dibi pé ó kéré jù ní ìgbàgbọ́ pé ààrí lọ́dọ̀ èèyàn títí àfihàn sọ pé onígbàgbọ́ òdodo ohun mi ní òdodo leléyìí imatatul adha anit tariq ọ̀nà ni pé mùmínì bá ń lọ lójú ọ̀nà tó bá rí ohun tó lè ṣe àwọn èèyàn ní ṣùtà ẹ̀mí rẹ̀ gbọ́dọ̀ sọ fún yín pé ah eléyìí tá a bá fi ń lẹ̀ ń bí yìí yóò ṣe àwọn èèyàn ní ṣùtà gbégbé kó o ní ọ̀kan nínú àwọn ìnígbàgbọ́ sí ọlọ́run ni àwárí lọ́kàn rẹ̀ títí tá a gbọ́dọ̀ reléhùn lọ́kàn látara kéèyàn nímọ̀ ẹ rí àwọn ènìyàn ọlọ́run tí wọ́n bá àwọn afámi tó jẹ́ pé ẹni ọlọ́run ni wọ́n ti kéwú yé tí wọ́n gbọ́ kéwú yé tí wọ́n gbọ́ ọlọ́run yé dáadáa ayal kurani sọ̀rọ̀ nípa wọn látara ìmánì ìnígbàgbọ́ wọn yóò mọ̀ lékún ọlọ́run ní wa yazidullahu alladhina ihtadaw huda àwọn tó jẹ́ pé inshaghalu bil ilmi nafi'i àìrójú àìrá yìí ó bá wọn níbi àwọn ìmọ̀ tó ṣàǹfààní fáwọn èèyàn gbogbo àkókò tí wọ́n bá ti di wípé àìrójú àìrá yìí ń bá wọn ni wọ́n ń wá ìmọ̀ láti lè ṣe àwọn èèyàn láǹfààní tó di wípé ìmọ̀ ni yóò ṣe àwọn èèyàn láǹfààní bá a bá ríru wọn ìnígbàgbọ́ wọn máa ń lékún ni o ìnígbàgbọ́ wọn máa ń ṣe kí ni ìmọ̀ lékún ni nítorí ibi tó gbọ́rọ̀ ọlọ́run yé dé tó gbọ́ ayé alukurani tó gbọ́ yédé láti lè fi lè tu fáwọn èèyàn báyìí yóò tu fáwọn èèyàn bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ kò ní tútukùtù ìnígbàgbọ́ rẹ̀ ibi tóun náà ti ń tu báyìí ìnígbàgbọ́ rẹ̀ yóò máa lékún ìnígbàgbọ́ àwọn èèyàn yóò sì máa lékún ẹ bá sì tún wá rí irú wọn wọn á tún fi iṣẹ́ rẹ̀ wọn á tún máa fi kún kì í ṣe pé wọ́n mọ̀ sọ́tán wọ́n mọ̀ àṣe nǹkan mi lẹ́yìn ẹ̀ ń túmọ̀ pé bẹ́yàn bá nímọ̀ ní ìmọ̀ tó jẹ́ ìmọ̀ gidi ìmọ̀ ń fa okun oríire kí ìnígbàgbọ́ èèyàn kó ṣe kí ni kó lékún nítorí ìmánì náà ni ó máa darí ẹ̀ sí dìbì àwọn iṣẹ́ tó dáa tó bá fẹ́ dìbì kó fẹ́ máa dira ayé díẹ̀ ìmánì náà ni ó máa dá padà yìí pé ah, ọlọ́run ò fẹ́ báyìí ànábì ò fẹ́ báyìí kí ní fa ìmọ̀ ló jẹ́ ó lékún ní ìnígbàgbọ́ ni ọlọ́run ròyìn wọn bẹ́ẹ̀ ọlọ́run shakara Allahu lahum dhalik ọlọ́run tó dúpẹ́ fún wọn ọlọ́run fi mọ iye wọn gbogbo àwa tó jẹ́ pé ìnígbàgbọ́ wa ó kù díẹ̀ káàtó ẹ̀já lákèsí ẹ̀ṣẹ̀ ló pọ̀ bẹ́yìn ò bá dibi pé ìnígbàgbọ́ rẹ̀ ó lọ sókè bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ẹ̀ṣẹ̀ ni o bọ́kàn yẹn bá le débi tí ó le dé ẹ rí i pé kò ní ṣe nǹkan kan nínú mọ́ṣáájú yóò kírun yóò jáde ni náfìlà kò ní sí ìṣàzìkárò kò ní sí yóò ní kí ni ṣe bóun ti kírun fọláwọn náà òun sì kírun náà ọlọ́run ó gba ó kó mẹ́nìyàn ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ni mọ́ hánà yìí pé láti lè fi àwọn nǹkan míì fi kún tí yóò jẹ́ kí ìnígbàgbọ́ rẹ̀ kó mọ́ lékún ẹ̀rẹ́ lómi ní sinmi ah àwọn ọmọdọ́nà yìí ó tún dùn mí nìyẹn ọdún mi ni ó wáyé náà fóun tún lè gbà mí tó sì jẹ́ pé àwọn àwẹ̀ kan bẹ́ẹ̀ láwọn àwẹ̀ súnà ẹ̀ ráwọn tí ń gba ni ìnígbàgbọ́ wọn yóò lékún ju àwa tó jẹ́ pé rọmọdọ́nà nìkan ni ọlọ́run gba titi ẹ̀ náà àmọ́ kò lè jọra wọn ẹlòmí sì sítú ti fi kún ìtìní pẹ̀lú wọ́n tó jẹ́ pé inú rọmọdán ẹ̀yìn náà nìkan náà ni ó sì gbá bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ ìwọ náà lákìyèsí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti ń wọ́kàn fẹ́ yàn ẹ̀ṣẹ̀ ni o kò ní jẹ́ kí nígbàgbọ́ èèyàn kó gbèrú fi kún kó lọ sókè fi kún àmọ́ bẹ́ẹ̀ yẹn bá ti tẹra mọ́ṣẹ́ àwọn olóore ń ṣiṣẹ́ àwọn olóore ń ṣe dáadáa tí ń yọ zàká tí ń ṣe sàrà tí ń yan náfìlà tí ń ṣe tìláwà tí ń ṣe àwọn àdùkár tí ń tún tàwọn èèyàn ṣe ẹ rí i pé nígbàgbọ́ wọn yóò máa lékún ayé alukoran ló sọ bẹ́ẹ̀ ìnígbàgbọ́ tá a wá ń wò yìí nǹkan kan ni tó jẹ́ pé kò sí lórí ìpele kan náà ó lọ́lá jura wọn lọ bá a ṣe lówó jura wa lọ nínú ayé bẹ́ẹ̀ ni nígbàgbọ́ wa ní jura wa lọ o bá a ṣe nímọ̀ jura wa lọ nínú ayé bẹ́ẹ̀ ni nígbàgbọ́ a ní jura wa lọ o bá a ṣe nípò jura wa lọ nínú ayé bẹ́ẹ̀ náà ni nínú ìnígbàgbọ́ a ní ìnígbàgbọ́ jura wa lọ tá a bá ti bẹ̀rẹ̀ sí ní mọ fúnra wa ní àpèjúwe ní wọn náà wọ́n pé ah lágbájá ó nígbàgbọ́ jù mí lọ ìwọ náà ò ní tí ì sọ káwọn èèyàn tó mọ sọ pé lágbájá ò ó nígbàgbọ́ jù lágbájá lọ pẹ̀lú iṣẹ́ táwọn bá lọ́wọ́ rẹ̀ àtàwọn nẹ́fìlì àtàwọn àwẹ̀ yìí náà gbogbo àwọn eléyìí náà ẹ̀kọ́ ni a tún padà tẹ̀síwájú fi kún ní ipa abala kejì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 wọ́n yọ yọ pé at-tafadul yadullu ala ziyadatil iman ìlọ́lájúra wa lọ níbi ìjọsìn ń tọ́ka lórí pé ìmánì wa ó lọ́lájúra wọn lọ ni wọ́n ní laysa al-mu'minuna ala darajatin wahida min al-iman walakinnahum mutafawitun fi dhalika tafawutan 'azima àwọn mùmìnì àti lórí step kan náà níbi ìníwà ìwọ́sẹ̀ ọlọ́run a sì lórí ìpele kan náà a sì lórí nìvó kan náà a jura wa lọ níbi ìnígbàgbọ́ sí ọlọ́run àwa náà mọ ojú inú ojú inú àti ojú ìta wa ó rí i pé lágbájá o ó nígbàgbọ́ ju lágbájá lọ fúnra ara wa náà àwa náà ti ń dá ìdájọ́ ni bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ ọlọ́run bá ọba àlá bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ àwọn àfa tí wọ́n sọ yìí pé ìnígbàgbọ́ wa yìí náà ó jura wọn lọ kò sí lórí ìpele kan náà gẹ́gẹ́ bí àwọn jàmá mi àwọn sọ pé nígbàgbọ́ kì í lékún bó ṣe wà náà ni bọ̀rọ̀ gidi náà ni ó wà àmọ́ ó takò lákàyè bẹ́ẹ̀ bá ti ń lo ẹ̀yìn bá ti ń hu àwọn ìwà tí ń hu tí ń ṣe àwọn ìjọ́sìn tí ń ṣe ìnígbàgbọ́ rẹ̀ yóò máa lékún bẹ́ẹ̀ bá ti ń hu àwọn ẹ̀ṣẹ̀ tí ń hu bí ò bá lọ jáwọ́ ń bẹ̀ ìnígbàgbọ́ rẹ̀ yóò máa ṣe kí yóò máa dínkù ọlọ́run jẹ́ oyé ànábì wa Muhammad níbi ká sọ pé ìnígbàgbọ́ kò sí ní bákan náà àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láyé ànábì Muhammad sallallahu alayhi wa sallam tam Qur'an júwe fún wa bẹ́ẹ̀ láti mọ̀ pé gbogbo àwọn tájọ́ ń kírun jàmá nígbà míì àlejò kírun jàmá tí ládàá wa yóò jùra wọn lọ́wọ́ àjọ ọlọ́run àlejò káyìlà tí ládàá wa yóò jùra wọn lọ́wọ́ ọlọ́run asiri náà bẹ mangiribi náà bẹ ìṣáì náà bẹ kọ́dà a lè jọ kírun jàmá a lè jọ kírun jímọ̀ báyìí tó jẹ́ pé gbogbo àná atòlẹ́yìn mọ́mú alọ́rùkún alọ́sùjúdù agbọ́ túbà o àmọ́ ìní ládàtẹ́nì kọ̀ọ̀kan wa ó gbà yóò yàtọ̀ síra wọn nítorí ọkàn tẹ́nì kọ̀ọ̀kan gbé síbi ìgbọ́rọ̀ ọlọ́run àti ìjọsìn fọlọ́run ti ń bẹ́ńbẹ́ ó yàtọ̀ síra wọn ẹlòmíì tán sára ọlọ́run bẹ́ẹ̀ ẹlòmíì bí ṣe ń bẹ́ńbẹ́ ní túnbẹ́ ní yàmùsòkúrò níbẹ̀ ní Ghana ó sì ń bẹ̀ ní mọ́ṣáláṣí àwọn sọ pé lẹ́yìn òní pẹ̀lú ẹni tó pa ọkàn rẹ̀ pọ̀ síwájú ọlọ́run wọn ò jọ gbalada kan náà là ọlọ́run ìṣọba alábòsí láti ìbẹ̀rẹ̀ ọlọ́yẹ káwa náà ti mọ wa mọ̀ pé nígbàgbọ́ jura wọn lọ. ọlọ́run jẹ́ oyé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ìrẹ́ anabi la yastawi alqa'iduna min almu'minina ghayru uli darar walmujahiduna fi sabilillahi bi amwalihim wa anfusihim faddala allahu almujahidin بأموالهم وأنفسهم على القاعدين درجة وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما aya yìí ti fi yé wa yìí pé àṣé alọ́lá jura wa lọ nípa ìnígbàgbọ́ hmm, bẹ́ẹ̀ ni lóòótọ́ o àjọgbà wẹ̀ yìí o àmọ́ ẹ̀san tọ́lọ́hún sẹ́ni kọ̀ọ̀kan wa ó yàtọ̀ síra wọn nítorí bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan ṣe kọ bí ara sí tó fi gbà ó yàtọ̀ sí ti ọmọ làkejì ẹ̀wọ́n náà wọ́n ní ìrànlẹ́bí la yastawi al-qa'iduna min al-mu'minin ghayru uli darar a lè fi jọra wọn àwọn tí wọ́n jòkó ńlé tí wọ́n lọ sójú ogun tí wọ́n ò rí nira tí wọ́n ò fara gbata rárá a lè fi wọ́n jọra wọn o pẹ̀lú àwọn tó jẹ́ pé wal mujahiduna fi sabilillahi bi amwalihim wa anfusihim pẹ̀lú àwọn tó jẹ́ pé wọ́n jáde kó ń lé lọ sí ogun towótowó tẹ̀mítẹ̀mí tí wọ́n lọ fi ara kí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ níṣòro pẹ̀lú ẹni tó jókòó ńlé ìwọ náà dájọ́ ẹni jókòó ńlé tí ò fara gbáta rárá tó hàn àtẹni tó lọ sójú ogun tó ń kó dúkìá ẹ̀ gbogbo ẹ̀ dání ó fara gbáta lọ́hùn ó tún gbẹ̀mí lọ ọlọ́hun ní ó lè tán síbẹ̀ ó lè padà wálé ọlọ́hun ní rárá mùmínínà ní gbogbo wọn àmọ́ rárá wọn ò jọra wọn فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة. ọlọ́run gbọ́lá ó ṣepò ó ṣàpọ́nlé fáwọn ẹni tó jẹ́ pé wọ́n jáde lọ sójú ogun wọ́n lọ jagun towótowó tẹ̀mítẹ̀mí ọlọ́run gbọ́lá fún wọn sójú àwọn ẹni tó jẹ́ pé wọ́n jòkó ńlé lọ tó jẹ́ pé wọn ò faragbata àmọ́ mùmínì làwọn náà ọlọ́run pín àbí òpin ó gbọ́lá fẹ́nìkan àbí ògbọ́lá fẹ́nìkan ìmánì nìyẹn ọlọ́run ni wa kullan wa'ada Allahu al-husna ìkọ̀kan wọn náà láti ṣàlùkáwà ní fún wọn gbàládà àwọn tí wọ́n ṣe òun àtàwọn tí wọ́n jókòó ńlé náà tí wọ́n ráyè lọ àtàwọn tí wọ́n lọ náà gbogbo wọn náà lásán lẹ́sàn àlìyàn náà àmọ́ wa faddala Allahu al-mujahidin ọlọ́run tún sọ ní parí ayé rẹ̀ pèsè alọ́lọ́run gbọ́lá máwọn tí wọ́n jáde lọ jagun ala al-qaidina ajran azima yìí pé àwọn tí wọ́n jáde lọ jagun ni ẹ̀san tí wọ́n gbà yóò tóbi ju mùmìnì náà sì ní gbogbo wọn wọn náà wò ẹni lọ kírun jàmá àtẹni tó jòkó ńlé tí ń kínú lé kò lè jọra wọn owó mọ́sálásí ní sí ẹ̀rẹ́ lómi nísìn ẹ̀rẹ́ lómi ibi tí mọ́ni rẹ̀ lágbára dé òun làwọn èèyàn fi máa ń júwe àkókò ìrun ládùúgbò yìí pé bàbá alágbájá kọjá àyílà ti tó ìyá alágbájá kọjá ásì ti tó nìyẹn mọ́ngírìbì ti tó nìyẹn ìṣáì ti tó nìyẹn ẹ wò yóò ti lọ sí mọ́sálásí kásìkò ìrun tó tó yóò dé mọ́síláṣí ó lè bá wọn rọmi àgé ó lè bá wọn rọmi sínú àgé àlọ́lá yóò yẹn náà fílà ó bá yẹn tó mọ kúránì náà yóò ṣe tìláwà yóò ṣe àwọn askar yóò ṣe gbogbo ẹ̀ kí ìmáàmù tó wá débi pé yóò ṣe kíni yóò wá débi pé ìmáàmù wá dé ìmáàmù wá kírun ìmáàmù tó parí irun náà fílà tún bẹ̀rẹ̀ yóò tún yàn kò ní yára jáde kó mọ́síláṣí pẹ̀lú ìwọ tó jẹ́ pé ó mọ́ béèrè ni pé ṣé wọ́n ti gbé kàá mọ́ ìkámọ̀ ìwọ mọ̀ ọ́ ṣọ́ mẹ́wàá ti gbé kámọ̀ nígbà ni ìwọ ṣẹ̀ṣẹ̀ ṣe àlùwàlá lọ́lọ́hún lọ sí mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ni ó gba ládà ṣé ládà tiẹ̀ náà ìwọ náà fi ojú inú wo ládà ti tiẹ̀ náà pẹ̀lú ẹni tó gbérù gbèsè tá a gbé yìí yóò lè jọra wọn kò lè jọra wọn lọ́run ìṣọba alábòsí. kéèyàn ṣiṣẹ́ àwọn olóore ni iṣẹ́ olóore ìmọ̀ lékún ìnígbàgbọ́ ni ìmọ̀ lékún ìnígbàgbọ́ ni ìmọ̀ lékún ìnígbàgbọ́ ni bẹ́ẹ̀ yẹn bá ti wá pọ̀ lẹ́sẹ̀ ni. áyà ọlọ́run fi jẹ́ ó yé wa pé àṣẹ nígbàgbọ́ ó tún jura wọn lọ níwájú ọlọ́run àmọ́ pẹ̀lú iṣẹ́ rere ni o pẹ̀lú ìjọsìn ni pẹ̀lú ìtẹ̀lé tọ́lọ́run ìtẹ̀lé súnà níbi wà mọ́mọ́ ìnígbàgbọ́ rẹ̀ yóò lékún ó bá sì di pé kó o tẹ̀ra mẹ́ṣẹ́jú ìnígbàgbọ́ rẹ̀ yóò mọ yòrò a mọ̀ pé ẹni mùmínì a sì mọ̀ pé ẹni mùsùlùmí náà lára àwọn àyà tí ọlọ́run jẹ́ ó yé muhammad sallallahu alayhi wa sallam tí a lè takò ipe àjùra wa lọ nípò lọ́dọ̀ ọlọ́run òun náà ni pé amnajalu alladhina amanu wa amilu salihati kalmufsidina fil ard amnajalu almuttaqina kalfujar ọlọ́run ní amnajalu alladhina amanu wa amilu salihati kalmufsidina àwọn tí wọ́n gba ọlọ́run ọba ọba aláàgbọ́ ní gbígbà tó ìgbàgbọ́ tó tó tó tó yanrantí sam tí í ṣe ìnígbàgbọ́ tí ó mẹ́hẹ̀ o wàhámìlú sọlihat tí wọ́n tún ṣe dáadáa amnesial kalmufsidin ṣáàfì wọ́n wé àwọn òbílẹ̀jẹ́ onímùkúmu oníṣekúṣe oníjìbìtì alábòsí èké onírìbá ọ̀bàlẹ̀jẹ́ ọ̀bàyéjẹ́ ọ̀bàdúgbòjẹ́ ọ̀bàlújẹ́ ṣé a lè fi wọ́n jọra wọn a lè fi wọ́n jọra wọn o amnesialu muttaqina kalfujari àbá wa fi àwọn olùpáyà ọlọ́wọ́n bá fi wí àwọn pòkì kò lè jọra wọn láyé ibẹ̀ láti wọ̀nyí pé ìnígbàgbọ́ ìmọ̀ lékún ìmọ̀ lékún bí nígbàgbọ́ bá dí ọkàn àwọn èèyàn bí ó ṣe dí ọkàn àwọn èèyàn tó ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam bẹ́ẹ̀ lómi bá tó sáfù onímọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ìnígbàgbọ́ ní jẹ́ bẹ́ẹ̀ kò ní mẹ́ntí ń bẹ lápá ọ̀tún kò ní mẹ́ntí ń bẹ lápá òsì ẹ̀mí rẹ̀ ara rẹ̀ ti tán sára ọlọ́run nígbà náà ni ó tún mú pọ̀tábìlì dání sínú àpò nínú irun ó tún mọ̀ pa ọmọ tó tẹ̀ ó mọ̀ gbé sínú àpò pẹ̀lẹ́ ntọ́kàn rẹ̀ ti tán sí ọ̀dọ̀ ọlọ́run ẹ jọra yín ẹ lè jọra yín ìnígbàgbọ́ títí ẹ ti gbé súnmọ́ débi pé gbogbo yìnrán ó mọ̀ pé ọ̀dọ̀ ọlọ́run lòún bẹ iwájú ọlọ́run lòún bẹ àmẹ́sẹ̀ tiẹ̀ tún mú ẹ débi pé òun gbọ́dọ̀ máa wo mísáìlì tí ń wọlé lásìkò tó ń kírun àrípanù ìnígbàgbọ́ rẹ̀ ń dínkù ẹ̀ṣẹ̀ ní sì máa fà ẹ̀ṣẹ̀ ní máa fà lára àwọn àyàtọ̀ ọlọ́run tó fi ń yé wa pé aláìṣe nǹkan kan náà tí gbogbo wa tá sì fi tá mọ̀ òun náà ní pé. ọlọ́run ní unzur kayfa faddalna ba'dahum ala ba'd ẹ wo báwa ọlọ́run ṣe gbé ọlá fáwọn ẹnìkan ju àwọn ẹnìkan lọ ẹ wo lóòótọ́ àjọ kírun àmọ́ àlejò gbalada kan náà àjọ gbàwẹ̀ àjọ yẹnafílà àjọ ṣe sàrà àjọ tún ibi ṣe àjọ ṣe gbogbo àwọn iṣẹ́ olóore àjọ yọ zaka àjọ lọ sí hajj bẹ́ẹ̀ ni àmọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ wa nì yóò lékún látara wípé ǹjẹ́ dáadáa ni àníyàn ò la fi ṣe tá a bá tán sára ọlọ́run bẹ́ẹ̀ á lékún lọ́lá nípò ju ẹni tó jẹ́ pé òun ò tí ì dérú stéèpì ibi táwa ìnígbàgbọ́ ti wá dé ni tá a fi ṣe fọlọ́run lọ. ọlọ́run ni bẹ́ẹ̀ ni walal akhiratu akbaru darajati wa akbaru tafdila bàbá tún dibi pa padà sọ́dọ̀ ọlọ́run tá a táyé nu táyé nù bàbá wa padà dálkìyàmà tá a délé ńlá ipò wa ó tún jura wọn la ipò wa yóò jura wọn lọ ọlá wa yóò jura wọn lọ ìtọ́ ọlọ́run ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa yóò jura wọn lọ tá a bá ti déwájú ọlọ́run tó fi jẹ́ pé ìnígbàgbọ́ àdúrà ni ká máa ṣe ká kún fún bẹ́ẹ̀ lọ́hùn kọ́lọ́hún jẹ́ kí ìnígbàgbọ́ wa ó máa lékún tí n bá ti ń dibi pé ìgbà ọlọ́wọ́n ọba ọba aláàgbọ́ bá ti ń dé yóò mọ yòrò ẹ̀ṣẹ̀ wa bá ti ń pọ̀ yóò mọ yòrò àdéhùn dénú gbogbo àwọn ládá tá a bá gbà àwọn ire tá a bá gbà àwọn látọ́lọ́hún bá fún wa ń yòrò nu láfiwá mọ̀ yìí pé gbígba ọlọ́run bá ọba aláàyè ìmọ̀lẹ́kùn àjọra wa o ẹ bá ń gbọ́ àwọn àfáà jẹ́ àfáà lọ bẹ́ẹ̀ ni mùsùlùmí ju mùsùlùmí lọ bẹ́ẹ̀ ni tí bá ń ṣiṣẹ́ olóore tó tẹra mọ́ṣẹ́ olóore púpọ̀ títẹ̀lé ọlọ́run bá ọba Allah subhanahu wa ta'ala púpọ̀ wọn ò lè fi wọ́wọ́ tó jẹ́ pé òun yòókù ń lé o àfáà ti ń túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run bó ti ṣe tó àti bó ti ṣe tí nígbàgbọ́ rẹ̀ ń lékún ọwọ́ rẹ̀ ń pẹ̀lú ọ̀nà tó ti jẹ́ pé òun tún yẹ́bẹ́yẹ́bẹ́ ń bí iná ó tún jẹ́ jẹ́kújẹ fi ó lé jọra wọn o ẹ̀ ni mo gbé yẹn débẹ̀ bí yẹn bá ti ń tẹ̀lé ọlọ́run jọ kan ẹ ní gbọ́ kẹ́yìn tẹ̀lé ọlọ́run bó ti ṣe tọ́ tó tẹ̀lé súnà nẹ́bí wa hàn mọ́ yóò mọ̀ lékún nígbàgbọ́ ni. àmọ́ yẹn bá ti ní tọ́lọ́run bówó tà nẹ́bí bówó ìnígbàgbọ́ rẹ̀ yóò mọ̀ ṣe kí ni yóò mọ̀ yòrò ni àdánwò ni àmọ́ rí bẹ́ẹ̀ bó bá ti wá wá bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ wá kún fún bẹ́ẹ̀ lọ́hùn púpọ̀ ẹ̀jẹ̀ kún fún bẹ́ẹ̀ lọ́hùn lára àwọn ọ̀nà tẹ́yìn mọ́ gbà tí ní gbàgbọ́ yẹn fi máa ń lékún òun náà nìkan yẹn máa ka alukur'an alkarim ẹ̀yin ó máa ka pẹ̀lú òròrí sí kí lọ́lọ́run wí ń bí yìí kí lọ́lọ́run fẹ́ fàyọ ń bí yìí ẹ̀kọ́ wo lọ́lọ́run fẹ́ kọ́ ń bí yìí bó o bá dúró lórí ayàyọ̀ kan tó o bá fi lè kà tó o bá fi lè gbọ́ yé bó tìlẹ́wọ̀ ní wórówórówóró ó ti jù ú lẹ́wọ̀ ní tuntun mú mi ò láà tilawatul qur'ani bitadabbur wa tafakkur bẹ́ẹ̀ yẹn bá ń ṣe tìláwà Qur'an tó dúró nídìí àyà ẹ̀ kan tó wo ohun tọ́lọ́hún sọ ń bẹ̀ tó rorí sí a ìnígbàgbọ́ ẹ̀ ò lékun ìnígbàgbọ́ ẹ̀ yóò ṣe kí ni yóò lékun ọlọ́run ọba ọba Allah wọn ni bẹ́ẹ̀ bá ń ka Qur'an inna hadha Qur'an yahdi lillati hiya aqwam Qur'an tẹ́ mú lọ́wọ́ yìí ìmọ̀ ṣàtọ́nà gbogbo bẹ́ẹ̀ bá ti ní bùkátà rẹ̀ tó bá ti gbé Qur'an yìí lọ́wọ́ Qur'an yìí ni ó júwe ọ̀nà rẹ̀ fún kùránì ní ojúwe fún ẹ báwo la mọ súnmọ́ ló ń gbà mọ jẹjẹ kújẹ mọ mọ òmùkùmù mọ rìnrìnkùnrin mọ sọsọkúsọ mọ ṣèké ọ̀dà àtiwá gbọ́ ọ wà mọ kùránì ká ọba ní Yorùbá ẹnu lé ńkọ káà tó bá ní faransé káà ní English ẹ náà ní káà wà burú títí ọ̀yà mọ̀ wá gbọ́ wá sí i tí a bá ti bẹ̀rẹ̀ sí ní tuwayal Qur'an al-Karim wá rúrí sí àyà Qur'an tí wọ́n tú ní dáadáa kí wọn náà tún gbọ̀n jẹ́bẹ́jẹ́bẹ́ kó o tún wò kó o wò dáadáa ó rí nǹkan kan mú jáde mẹ́ tó di pé yóò fà jẹ́ kó jẹ́ pé ìnígbàgbọ́ rẹ̀ yóò mọ̀ lékun lọ. àyàn kal Qur'an al kí nígbàgbọ́ ẹ̀ mọ̀ lékun àdánwò ni àfa àti bá ń ké Qur'an tí nígbàgbọ́ ò bá fi lè lékun àdánwò ni sam nítorí alukur'ani ni máa jẹ́ ìmọ̀nà fẹ́yàn ọlọ́run ní qad ja'akum minallahi nurun wa kitabun mubin yahdi bihi Allahu man ittaba'a ridwanahu subula salam wa yukhrijuhum mina dhulumati ila nur bi idnihi wa yadihim ila sirati mustaqim ẹ wà alukur'ani tọ́lọ́ ń ròyìn rẹ̀ ọlọ́run ní ìmọ̀lẹ̀ ti dé látọ̀dọ̀ èmi ọlọ́run sọ́dọ̀ yín wa kitabun mubin tíra tó jẹ́ pé gbogbo nǹkan ló ṣàlàyé rẹ̀ pátápátá ó mọ̀ ti dé o òun náà al-Qur'an al-Karim yahdi bihi Allahu man ittaba'a ridwanahu gbogbo ẹni tó bá lóun fẹ́ tẹ̀lé pé òun fẹ́ di pé òun fẹ́ rí ọnu ọlọ́run ọlọ́run mọ̀ fi mọ̀nà látara al-Qur'an al-Karim yìí. subula salama àwọn ọ̀nà tó jẹ́ pé ọ̀nà tẹ́yìn mọ̀ tọ̀ tí ó mọ̀ ní tí bá ti ń tẹ̀lé al-Qur'an al-Karim yóò mọ̀ rí òun náà ni ọ̀nà tẹ́yìn máa tẹ̀lé tí mọ́ni yẹn máa lékún alukur'an alkarim ni alukur'an alkarim wa yukhrijuhum mina dhulumati ila nur alukur'an alkarim máa ń yọ̀yàn kó nínú òkùnkùn lọ sínú mọ́lẹ̀ wọn náà o ìnígbàgbọ́ ẹ ó yọ ẹ kó nínú òkùnkùn bọ́ sínú mọ́lẹ̀ ìnígbàgbọ́ ẹ lékún àbí ò lékún yóò máa lékún alukur'an ni tẹ́yìn máa ń kà á bí ìdíhìn pẹ̀lú àyọ̀ǹda ọlọ́run pẹ̀lú àṣẹ ọlọ́run alukur'ani yìí náà wa yahdihim ila sirati mustaqim òun náà ni mo tọ́yàn lọ sí ojú ọ̀nà tó sí tó dáa tọ́nà òun nífẹ̀ẹ́ sí ẹ̀yẹn ń yan alukur'ani karim lòdì o mọ kur'ani títí ya lọ wá yóò bá wá faransé ẹ̀ kó o ma ká èyí tó bá wa gbọ́n bẹ̀ súnmọ́ wà fún akẹ́kọ̀ọ́ ṣàlàyé fún ẹ yóò lékun ìmọ̀ nìyẹn o sì o sì máa gbọ́ kó lè máa jẹ́ kí nígbàgbọ́ ẹ máa lékún alukurani lè tọ́ ọ sọ́nà bẹ́ẹ̀ òun lọ́lọ́run ṣàlàyé yìí o bákan náà bẹ́ẹ̀ bá fi lékún ní imán nígbàgbọ́ àfi kó dínà mọ́ alukurani alkarim aláwọn ní yá yohannas qad ja'atkum maw'izatun min rabbikum wa shifa'un lima fi sudur wa hudan wa rahmatun lil mu'minin mo pa yíyan tẹ́jẹ́ gbogbo èèyàn tí ń bẹ nínú ayé kọ́ tìṣẹ́ àtìkùn maw'izatun min rabbikum wá sí ní láti dé láti ọ̀dọ̀ ọba yín sí yín kí ni jẹ́ bẹ́ẹ̀ alukur'anil karim ni wa shifa'un lima fi sudur ìwòsàn gbogbo àárẹ̀ tí ń bẹ nínú ọkàn ẹni kọ̀ọ̀kan wa lọ tí ò jẹ́ kí nígbàgbọ́ wa lékún tá mú mu kú mu tá ń jẹjẹ kú jẹ tá ń sọ̀sọ̀ kú sọ tá ń ṣiṣẹ́ kú ṣe tá ń rìn nìkú ni bẹ́ẹ̀ yẹn bá ń kálukú Qur'anil Karim tí bá ń gbọ́ ìyà tí wọ́n pèsè kalẹ̀ fẹ́ tí mú mu kú mu yóò sà ìbá ń gbọ́ ìyà tí wọ́n pèsè kalẹ̀ fún níjẹkújẹ yóò sà ó bá ń gbọ́ ìyà tí wọ́n pèsè kalẹ̀ fún níṣekúṣe yóò sà alukuraani yìí yóò máa jẹ́ ìwòsàn fún gbogbo àwọn àárẹ̀ burúkú tí ń bẹ nínú ẹ̀mí wa alukuraani yìí à ń sọ yìí pé ń jẹ́ hudan wa rahmatun lil mu'minin alukuraani ìmọ̀nà ló jẹ́ ìkẹ́ ló tún jẹ́ fún gbogbo àwọn mùmìnì ló fi jẹ́ pé bẹ́ẹ̀ bá fẹ́ di pé ìmánì rẹ̀ nígbàgbọ́ rẹ̀ bá fẹ́ lékún yóò dìrọ̀ mal Qur'an il-Karim ni tó bá ti dìrọ̀ mal Qur'an il-Karim gbogbo ìmọ̀nà tí wọ́n bẹ̀ ìrọ̀rùn ló bá dé ó bá fẹ́ ráàánú bẹ̀ ìrọ̀rùn ló bá dé àmọ́ ní tó bá jẹ́ pé ó bá lóun fẹ́ ṣẹ̀sìn Islam láì dìrọ̀ mal Qur'an il a àti ní àti lékún ìnígbàgbọ́ ẹ̀ ọ̀rọ̀ yóò kù díẹ̀ káàtó bàbá wa nímọ̀ nípa alukur'an karim ká máa wá ronú sí i kí lọ́lọ́run wí ń bí yìí àlàyé wo lọ́lọ́run fẹ́ ṣe láti ibẹ̀ lọ yóò máa jẹ́ kí nígbàgbọ́ wa kó máa ṣe kí ni kó máa lékún lànàbí wa muhammad sallallahu alayhi wa sallam fi sọ yìí pé wailu liman qara'aha wa lam yatafakkar fiha egbefẹ́ni tó bá ka alukur'an karim ń ka alukur'an karim ni àmọ́ kò rori sí ríronú sí ni ni ó jẹ́ kí nígbàgbọ́ rẹ kó máa lékún ìròrí sí ni ni ó jẹ́ pé kó o lè súnmọ́ Ọlọ́run ìròrí sí ni ni ó jẹ́ pé kó o mọ ibi tó kù sí ìròrí sí ni àti lè jì sọ́fì kó o jì sínú ẹ̀ṣẹ̀ tí ó mọ jẹ́ kí ìmígbàgbọ́ rẹ̀ ó mọ dínkù alukurani yìí náà ni alukurani pọ̀ bẹ́ẹ̀ tọ́lọ́run fi ṣàlàyé tọ́lọ́run fi bá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wí tọ́lọ́run fi sọ fún wa yìí pé gbogbo ẹni tó bá fẹ́ dibi pé ìmánì rẹ̀ bá fẹ́ lékún àbí kó dìrọ̀ mal Qur'anil Karim ẹ wọ́n náà wọn bá bá la ń sọ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní kitaabun alqur'anil Karim tírà kan ni anzalnahu ilayk asọ̀kalẹ̀ fún anabi wa Muhammad mubarakun ṣùgbọ́n alibarika ti ń bẹ pọ̀ mùsùlùmí alibarika ti ń bẹ nínú alqur'anil Karim fún wa wọn lọ́wọ́ sọ yìí pé tírà kan mubarak tọ́lọ́wọ́n fa alibarika sí jù. Si tíra tó kò ní sánmọ́ pọ̀ o àmàlù Qur'an al-Karim ọlọ́run ń jẹ́ oyè wáyé pé kitabun anzalnahu ilayka mubarakun tíra àlùbáríkà rẹ̀ pọ̀ yóò gbọ́ àwọn tíra tó kù lọ ẹnìkan máa lọ gbégbékúgbé kan lé ọ lọ́wọ́ kó máa sọ pé lẹ́yìn náà tún lálùbáríkà jọ Qur'an al-Karim lọ àyà ló sọ báyìí wọ́n lálùbáríkà Qur'an pọ̀ ṣùgbọ́n a fún yẹn liyẹ dabaru ayatihi kẹ́lẹ̀ máa orí sí àyà tí ń bẹ́ẹ̀ ibi táwa fa ti mẹ́hẹ̀ lónìí nìyẹn à ń ṣe tìláwà lóòótọ́ a máa rọra wa ìbá abádébi tá a dé báyìí káyọ̀ kùránì ni kájẹ́ ó dúró mbẹ̀ ká sì rori sí etí amúwa lónìí kọ́lọ́ yóò wúlò fún aláyà tí ní gbangba kìyàmà subhanaka allahumma bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. الله

الله الله أكبر الله أكبر ولله